adúpẹ́ fún ọlọ́run ọba òun náà ni ọba tí ń bẹ ká tó mọ bẹ òun náà ni ọba kan ṣoṣo tí ó mọ bẹ lópin pàtàwọn náà sì ń bẹ arọ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ láti ọlà àti ìgẹ fún wa síwájú anábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé àti gbogbo mùsùlùmí èyí tí a fi sọ̀rọ̀ ní òní iná nǹkan mẹ́rin pàtàkì nǹkan àkọ́kọ́ náà nípa àìsàn kòrónà yìí kòrónà yìí oògùn rẹ̀ tó lágbára jù òun náà ní ká wa man yattaqillaha yaj'al lahu makhraja ká páyà ọlọ́run gbogbo iṣẹ́ ní a máa ṣe ẹjá máa ṣe ká máa bomú ká máa fọwọ́ ká máa gbogbo eléyìí ká máa ṣe but ká máa ìpele tí ń bá ń páyà ọlọ́run kò sí tí ó ṣe àti tọ́lọ̀n bá kọ náà nìkan ló lè ṣẹlẹ̀ tó jẹ́ olórí ẹ̀sìn kejì ó sọ̀sọ̀kúsọ bí báyìí nǹkan àkọ́kọ́ ó ní tí ìbá jẹ́ ìpè ní mùsùlùmí tí ìbá jẹ́ ìpè ní mùsùlùmí tó wà ní apá abítà wáyí èyí tá ń pè lókè ọya lédè Yorùbá òkè ọya tí ìbá jẹ́ ìpè ní mùsùlùmí tó wá látòkè ọya ní mo bá ń darí ètò orílẹ̀-èdè yìí àwọn sọ́jà ò bá ti gbàjọba ìtumọ̀ ní pé ní tó bá jẹ́ pé ní kírísítẹ́nì ní ń darí ètò yìí tó wá látòkè ọ̀rẹ́a wọn ti gbàjọba lọ́wọ́ rẹ̀ tó bá ṣe mùsùlùmí náà ni láti sàlẹ̀ wọn ò bá ti gbàjọba lọ́wọ́ rẹ̀ tó bá ṣe kẹfìrí náà tó bá ṣe pé ní ẹni tí mùsùlùmí náà ni láti sàlẹ̀ wọn ò bá ti gbàjọba lọ́wọ́ rẹ̀ eléyìí ni ìtumọ̀ tó wí ọ̀rọ̀ náà burú jù ó sì léwu àwọn òní dásẹ́ lẹ́yìn ìjọba ti gbọ́ ẹlẹ́ẹ̀kejì tó kàn wá jù ó lẹ́sìn Islam ẹ̀sìn jàgídíjàgán violence jàgídíjàgán lẹ́sìn ti wa àwa mùsùlùmí kò tọ́ ká máa ṣàlàyé kúkà lórí mímbàrí wa ń bí kò tọ́ ní ń fi ń ṣàlàyé ni pé ní kí mùsùlùmí kí a má dá sọ̀rọ̀ rẹ̀ kí a fi ilẹ̀ fọlọ́hùn kò tẹ́ni tá gbọ́dọ̀ dá sọ́rọ̀ rẹ̀ níta wá fẹ́ sọ fún ni Islam kì í ṣẹ̀sìn jàgídíjàgán tó bá ṣe bẹ́ẹ̀ ni ọba tí wọ́n gbé Sókótó tó rọ̀ ń gbé Sókótó pẹ̀lú ilé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú aya rẹ̀ sì ń gbádùn sì ń jẹ sì ń mu kódà wọ́n tún fún olóyè wọlé olórí mùsùlùmí sultan pẹ̀lú ọ̀rí pé ní àbòsí pọ̀ fún kúkà ọlọ́run ti sọ fún anú alkùránì pé ní yahudi àti nasara wọn ò ní gbà ń bọ́ láíláí àyàfi tẹ́ ẹ bá tẹ̀lé lànà wọn ọ̀kanú wọn ni kúkà yìí ọ̀kanú wọn ò ní kúkà yìí torí náà nǹkan àfiọ́lẹ̀ fọlọ́n àfiọ́lẹ̀ fọlọ́n ẹlẹ́ẹ̀kẹta nínú àlàyé wa ti tòní ó ní àwọn tí wọ́n fẹ́ máa ṣe ìṣekúṣe sínà nípínlẹ̀ Kaduna àwọn akóra wọn jọ àwọn wá ń kéde pé ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìṣekúṣe yìí kó wá níhòhò níhòhò tí ààrẹ bí kí wọ́n máa ṣe ìṣekúṣe hóhò àwa dúpẹ́ fún gómìnà wa gómìnà Malam Ahmad Rufai tó dákinní náà dúró tó ní kò ṣeé ṣe à ń ṣàdúrà fún ọ kọ́lọ́ ṣàgbéga fún ọ lé ayé àtọ̀run àmín ẹlẹ́kẹrin òun náà ní ọdún tuntun táwọn èèyàn ń kéde pé láti wà lọ́dún tuntun ó yẹ kí mùsùlùmí ó lọ lè mọ̀ dájúdájú pé ní ọdún rẹ hijira ni hijira òjíṣẹ́ ńlá anábì wa muhammad sallam àwọn oṣù tó wà lókè iddati shuhuri inda Allahi isna ashara shahran fi wal minha arba'atun hurum oṣù títí ẹwà mùsùlùmí o náà ni muharram safar títí dòpin rẹ̀ torí ẹ̀sìn ó rọ̀ mọ́ oṣù yìí ọdún tuntun rọ̀ mọ́ oṣù yìí ájì rọ̀ mọ́ àwẹ̀ rọ̀ mọ́ gbogbo oríṣiríṣi ẹ̀sìn tá ń ṣe tá ń fi ń gbalada ló rọ̀ mọ́ kò rọ̀ mọ́ december àti january àwọn ìbóni alẹ́lẹ́yìn àmì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó mọ̀ sáà ìsàlẹ̀kùn ìmọ̀ ènìyàn